السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العفة لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فالهمنا الصواب وجنبنا الأخطاء بما وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي امري واهلل عقوبة من لساني يفقه قولي فتلما الله علينا وعين الله ناظرة الينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قران مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته رمضان كريم رمضان كريم رمضان كريم أمره يا قيسري نوا هونو ديبي أنواع يا قيسري نوا هو ما قوي أنا وطاني

omori bana na ọmọ nínú ihò náà bísọ́nù ayẹ ká ọjọ ọjọsá ha ọjọsá ọrọ omori ọmọ ihò náà omori ọ̀nà e ẹni dẹdẹ ọya ome ọrọ mu kọrọ fún ààrẹ so omori ọ̀nà ẹ̀rù tẹ́wọ́n rì ẹ̀rù omori ọna ọnyere ka omori ọna ọnya ehe omori ọna egbukọ ha ọrị omori ọna ewuche ọrị daka kitabu tu uche ewuche ọrị omori ọna enyizọchaghị omori ọna ọnya patarawa omori ọna ena meme ya ebe na huse karịrị ọ na eme ya agụnke enye ọnanya onye omori meme ya ewu omori ọnụwọta narị ya ọnụwọta meme ya ebe mere huse karịrị ihe omori ọnọ ya agụnke abịkwa na ahịa ha omori ọtụ nanị sama omori ọtụ nanị etos omori ọtụ nanị abusani ahe aheede ete eso na omori tunan dunyi sahi saudi dunyi sahi makkan dunyi sahi london dunyi sahi american dunyi sahi african dunyi sahi nigeria dunyi sahi kanu eko abuja etobira okele dunyi sahi mafilasho banyanoni dunyi sahi wiche badanyi doji danya nyafani àbí ọlọ́mọ̀lì jíjẹ tán àhàábù ọmọlẹ́ ọ̀fún náà nì ẹ̀rẹ́lẹ̀ fi ṣe káyé inú òmùrí ọmọ ọ̀yà àgùkọ òmùrí ọ̀fún náà hàn lọ́tọ̀ tó múrí nìyí ẹ̀rẹ́ mẹ́rẹ́ ìhù ṣe káyé ọmọ mẹ́rẹ́ mi kẹ́lẹ́ mẹ́rẹ́ ìhù ṣe kí ló òmùrí ina yi zan nana na omori ya fi ina gure yi ya mara bo ilo lo hi omori ya fi wa Omuri ka wa ba ta ona ya na wa ba ona na wa bi wi ta eh na ka ba go ne ne omuri ka na go ta pe wa ba wi ni ni na ni do me hemba na ko omuri ka na go bi ilmihi la bi dhatihi rịọ ya na ọsụ ya pụ uchi zọ eri ịzọ ọya ya ịzọ ahụ aka eri sụwa ka anyị dị spọtụ ntụmụrụ imi waya aha bọzọ ọya ịzọ ọmọdé na èyí rẹ ụra wọ́n ebe ẹ̀dá bá wákà yọ ọ̀dẹ́sẹ̀ náà ọ̀dẹ́sẹ̀ àmì kó akọ́ lọ ọ̀dọ́ ayé bàbá ọ̀dọ́ ayé bàbá ìṣúná àká ẹ̀ ìṣúná àmì má bá wá ká ẹ̀ bàbá ọ̀dọ́ káyà àfikún òwe lọ òhùwà máa kọ́m àyìnbá máa kọ́ nìkan omori kò ní yẹ pé àtúrọ̀ hàn wà ileme huzika hei herumme ono omuri ono so yezo aguko omuri omo no omeme ayene omuri omo nani ayron omuri omo nani erai na opo nani ewe omuri opo nani ekuri ate omuri opo na adigbe nani awo aya awo nyara aya mmiri so nyara aya omuri opo nani ekpe mu so aha mụkọrọtụ ya so onwe ọrụ mụkọrọtụ omuli ya so agwụkọ maka ma abịsa ne na abịsa ya na ya ụwa anyị mere ụka ya ọma ọnụbọ ka ka omuli ọdị omuli oji onyi wasibu la ma la

Sịlị ọkpọ n'iwakuchara ama n'elu ama anapịrị aka ghọọsịrị arịọ na-enyo ọbụna ire na-enyo ọbụna abataghanan abamaghanan. Omuriyo nọ. Ama ịse ịzọ. Ịsa n'ahịa ịzụ dị icheketionoye. Ịsa n'ahịa ịzụ dị ịzokwuru chọọ ya na omuriyo ihe. Ịsa n'abalị ịzụlị ehi ịzụ omuriyo ihe. ife na ebe a ịzọ onye akọrọ na ịzọ ife na ebe a ịzọ omuri ọrịa ife na na ebe a ịzọ anya n'ibi ka omuri ọchị ọrụ nlekọta ọrịa ịzọ omuri ọrịa na ya mere ya na ya omuri ọrịa ọ mere ya na ya omuri ọkaye ịnị alhadisul qudsi omuri ọkaye ana allah ana allah لا إله إلا أنا من أقر لي بالودانية أدخلته هشمي ومن دخل هشمي أمن من عذابي عبدي أذكرك وتنساني وأذكرك ولا تغشاني لو أمرت الأرض لابتلعتك في هينها ولو أمرت البهار لأغرقتك في معينها ولكن وقرك إلى وقت أقدته وإلى أجل أجلته ولا بد لكل نفس من المرور علي ومن الوقوف بين يدي أذكرك أفعالك وأحاسبك أعمالك حتى إذا أيقنت بالبواري وعبرت عنك من أهل النار أوليتك غفراني ومنافك رضواني وقلت لك لا تأذن

abdi adkuruka wa tansani umuri ọka ewari yam ma tama ya oduwe ya ya me wa ashtuka wa la takhashani ma me ba guiwo we ya wa me law amartu la arda la talatika fihi ya ma ya nuka yete do mo na e bo ya ja me ni re ibi àjáàrí níbi máa mú káyẹ tí ìsúrí lọ́gbà mú náwó ìdí ìzọ̀ wọ̀lọ́ mọ́kùn ibi àárọ̀ láàbùrọ̀ kọtíkà fi ma ìrì ẹ́ mọ́rẹ́ àmì mú káyẹ ní banyabanye kẹba sọ ọdọ mú náà wọ̀lẹ́kín wọ́n kìrú kẹlẹ́ wákìtín akọ̀pù amánilá náwó náà wọ́n mọ́ ní méjì ọ̀rọ̀ oyodikì

wa maana mason wa maana mason anu meneno anu meneno wa uhasibuka amalaka lima yahubika sabu manene sabu manene sabu manene hatta idha ayqanta bil bawari pori mitukaju were were kwa wata uta watani lao ani wa adraka annaka min ahli an-nar tijore yeuka yuzina bi amani أوليتك غفراني ومنافك رضواني دون عمري أرجع إبان ونسيهم دون هيني نتو وقلت لك لا تهزن دون كايوك أسجعي فقد غفرت لك الذنوب والأوزار ومن أجلك سميت نفسي العزيز الغفار ذلك لك سجعي ما لا أجيبه هو ما بيجي بيتي àbùbí ibẹ̀ wọ́n ọ̀nà olóògbò ń sì yẹ wọn ní ẹ̀rọ haka yìí olóògbò orí ọ̀nà kata náà jẹ́ ibè yìí múrí ọ̀nà jẹ́ ibè yìí wọ́n ṣẹ́dọ̀ na muhammad na abdullahi wa rasulu ma ba mi yẹnu ké ẹ̀ anábà muhammad sallallahu alaihi sallam ọdí yóò múrí ọ̀nà dọ́gbọ̀n tó wọ̀ yìí arsala abdulhuda wa dín alhaqi ni yóò ní yẹra wọn dín kullihi wọn lọ kẹrì hal kafirun ọmúrí ọ̀tọ́ tó múrí ọ̀nà ọ̀tọ́ yìí ahẹ́kí zaiza يقول الحبيب صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم أوكي توبى لمن رآني وآمن بي ọzọ atụa tụatụa tụatụa tụatụba tụatụda tụatụa ọọ duruna ntụgbum dubaa dọ́kítọ̀ bá náà wọ̀rọ̀ màkà nìkà yìí ọzọ na àbọ̀ ọ̀gbọ̀nà ẹ̀wọ̀n ọ̀rọ̀ àbọ̀ ọ̀gbọ̀nà ẹ̀wọ̀n ọ̀rọ̀ àbọ̀ agba ọzọ ọ̀rọ̀ àbọ̀ ọ̀gbọ̀nà ẹ̀wọ̀n ọ̀rọ̀ àbọ̀ ọ̀gbọ̀nà ẹ̀wọ̀n ọ̀rọ̀ àbọ̀ ọ̀gbọ̀nà ẹ̀wọ̀n ọ̀rọ̀ àbọ̀ ọ̀gbọ̀nà ẹ̀wọ̀n na ahmed ọkà ní tó mọ̀lẹ́ ká fẹ̀hìn pa sallallahu alayhi wa sallam ini pọ́bẹ̀ ní dọ́dọ̀ wọ́n tó mọ̀lẹ́ anábàá muhammad sallallahu alayhi wa sallam ọjẹ́ ọgà yẹn ọ̀nà ìsáàbì ọ̀rọ̀ sáàbà ọmọ Ọ ọgà yẹn ló tó mọ̀lẹ́ dọ́kẹ́ yìí dáàkà nìkan yìí inni ishtakutu ila ahbabi onto mori okai onimisia nene ne iye ne na atoro enana bo onimisia no onto mori onto mori ki iye ne na atoro ne sabe ni qalu aw lasna ahbabaka ya habib allah e onto mori this have na o ke onto mori an ka de ne bo onimisia e won e, e onto mori na bo onimisia mori kọ́ọ̀n tó ń tó múrí kẹyì bá ń tún àṣọ́hábí ẹ̀wọ́n náà wọ́n ká mi àṣàbá mọ́ òbí nínú ọ̀ká mọ́ òbí nínú. kọ́ọ̀lù bàmán àbábùkà náà nígbà wọn tó múrí ìsìn kẹyì ẹ̀ náà wọn níbi iṣẹ́ wọn tó múrí kọ́ọ̀l wọn tó múrí kẹyì kọ́ọ̀mù ni yà kú na bàdàkù ẹnẹ bí ìràgbọ́n náà bá ọ̀bà bí rẹ̀ sáábì yóò mi nù nàbí alágbáwọn náà tó múrí wọn لكن نانا من دبا قالوا أفادني ذاك فكيف تعرفهم يوم القيامة وأنت لم ترهم يا رسول الله أمنا لا يا واي وانتو مري إلى كوي دنكو كنو بشاواني أفادني كاي إيوان روا إيوان رورد إيوان رورد أنا وريت كيك يا وريت أنا واي كاي إذا نورد إيوان ما يوا أنا يرى من الإسلام bata warko mun mai ba yayi da kai kiyama ne bude na ba da katna ne ah onto muri kai inna ummati yuhsharuna yawm al-qiyama ghurran muhajjalin onto muri aka gira man aba ko ko to ne kai kiyama do do mo ni ri eto we ine yo so do mo re to we ni tata ira san na ba do tata ha na za èèyàn so ọmọ azẹtẹl àwọn pẹtẹ ọmọ azẹtẹl àtẹnumọ tó wúri àṣẹ yẹyẹ lọtọ tó wúri البر هو البياض في الوجه او على الوجه والتهذيب هو البياض على الاقدام اتو هي هي ده بتو هي وبتا yanzu mun to muri amma na ba tana hola ne mun to muri la ilaha illallah idan yi ba hola ne mun muri don ya kono ba hola da mun to muri ya selection to muri ne mun to muri o kai idan yi ba zai na pasha no yi ba kuyi ne ku kiyama de malaika do ba re ma to ma kai malaika kana ma me yama de malaika ke won to muri wa ba mai sani ne me o mara shahata lọ́tí tó rí ni ẹ̀sẹ̀ báyìí nìkọ̀rọ̀ ní tuwi yọ́nà iye tó wà á zẹ̀tẹ̀ bí tẹ́tẹ́ wà á zẹ̀tẹ̀ sẹ́fẹ́ aṣọ rẹ̀ wọ́n ẹ̀fẹ́ aṣọ rẹ̀ nì alùalọ́ ilẹ̀ alùalá ìyẹn alùalá wọ́n ti kí tuwi yọ́nà tuwi yọ́nà ọ̀gbọ́n ní ìrẹ́gbó wọ́n ni àfẹ́yìn náà tẹ́ pàtàpà ní mẹ́tẹ̀rẹ̀ wọ́n sì ké tó lọ́wọ́ máa gbọ́ ilé pẹ́tọ́wọ́ oníkú ìkìyà màdán tó mórí ọ̀yẹ́ ọ̀ wọ́n ní náà wọ́n mú gẹ̀gẹ́ ibi wọn ní náà pẹ́ẹ́ pẹ́ẹ́ tẹ́pẹ́tẹ́ dẹ́ndẹ́ àbọ̀ nàrà ara ti tẹ́ lọ́jà ara ara ti báyìí wọn lọ́nà ẹ̀tẹ̀rẹ̀ báyìí wọn lọ́nà ẹ̀tẹ̀rẹ̀ سماهم في وجوههم من أثر السجود سماهم في وجوههم أمري أوكي àti ẹni ni ìjọ mori kàrí agbógbóró agbógbó tó mori yìí ìjọ kàrí ẹni ni rẹ lọ́kà sí ẹni ni sí máa hàn fi ojú rẹ̀ min afárí sojú àti ẹni ni ọ̀yẹ́ náà èyí rẹ̀ sẹ́ni ni nínú àfẹ́rẹ̀ sùjúd tí wọ́n mẹ́ta tí ọmọ na-enye ọ ẹ̀pọ̀ tọ̀rọ̀ wọ́n nínú ìsìbè kẹtẹ náà ní ìsìbè kẹtẹ àlọ́ àlọ́ ọ̀yọ́ kẹtẹ ọbẹ̀ bẹ̀ yẹ̀wò àlá wá síbè kẹtẹ mú rí أنتم مريح نوم يعني صلى الله عليه وسلم والله ما خلق الإله وما برى والله ما خلق الإله وما برى بشرا يرى كمحمد بين الورى يا سيد العقلاء يا خير الورى يا من أتيت إلى الحياة مبشرا وبعث بالقرآن فينا هاديا وصلاة في الأقوان بدرا نيرا والله ما شو مريت بن ما خلق الإله وما برى بشرا يرى كمحمد بين الورى إلى بها إما بنا أولا أجل نمري أنا ينكر محمد صلى الله عليه وسلم

alayhi salatu wassalam ọ̀pọ̀húrú wo wòrí kẹyì omúlò ẹ̀ṣẹ́ wọn ni zuwa ni ẹni musa kẹwọ́ mọ́rí ari ni andúrú ìlẹ́yìká jẹ́ mẹ́rẹ́ òde kámẹ́sì kámẹ́rẹ́ òde omuri ọrẹ bá ṣojú náà omuri ọrẹ bá ṣojú náà omuri ọrẹ bá ṣe ẹ ẹ ìsọmọ pa na omuri ọsẹ yà níbi mọ ọsà omuri ọka yìí

wezure lam nafiyun mu'abbadun ila yawm al-qiyamah ako de ku kiyama lam aran wezure salatu tawri ni wa ka banan omori ona obe si ni won to omori ko on to omori obe ho on to omori on wata omori on wata ko on to omori ka wa ba ze him ina hama ma ane musa ka omuri je mere omuri ki lantara ni wezu ni ane amaba muhammad sallallahu alaihi wasallam ona ne kare ka omuri ani ni anguru ilaika je mere o ka mo to omuri ne ne ne lati omuri ni ona omuri من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أني نبو مري أمري أما شاريها نزل سيني راهو كلا ريها نمائي أما نبي محمد صلى الله عليه وسلم هو نوني من المسجد الحرام هو ني كعبة أنا يتمت كعبة

lọ́tún to múrí yìí anábàá muhammad sallallahu alaihi wasallam ìjọba pẹ̀ẹ́tẹ́ hóre makka dọ́nà àwọn eti jerusalem philistine mazila akọsọ ìjọba àwọn ọ̀rọ̀ dọ́nà ìtùkà bá níbi pìtì wàláhẹ̀ ẹ̀yàn na absent náà bá náà abẹ́ ní bíríbírí ní ẹjọ́ ọ̀rọ̀ mi ó gúdé ìjọba ìjẹ́ náà àwọn àwọ̀dọ́ ìjẹ́ náà rí ẹni àmàjò tẹ̀tẹ̀ àbẹ́lẹ́bì pìtì àbẹ́lẹ́mí tẹ̀nàmára dàn èyí dé ìjọ wọ́n yóò sọ níbi ádámà wọ́n yóò sọ níbi ibrahim yàn bẹ́ẹ̀ wípé níbi ibrahim lọ́wọ́ níbi lúhù àbẹ́lẹ́mí níbi dẹ́nu níbi adáyọ̀ tó mú yìí abẹ́ni mẹ́rẹ́ gúrì mìí ní èjò ń tó mórí ó ń tó mórí ọmọ ẹ̀mọ́ wọn ni mo lọ sí mazila àkọsọ bethel makdis jerusalem lónìí tí ó kẹ ẹwọ́ gúrì mìí ní ó ní ìwọ́ yẹ̀ rí ànábì ìwọ́ ha ànábì ọ̀rọ̀ bí ànábì na náà ànábì dọ́nà mẹ́ni kiri wà ilẹ̀ إذا ما مما أمري كاين يتنكي وسألوا مما أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون وسألوا مما أرسلنا من قبلك من رسلنا أوانت أمري أبن نوني فيديو توتو دو فيديو أنمي قبواني هو أوسي هواسي أجعلنا من دون الرحمن آلهة يعبدون báànyì ọ̀bìnrin mọ́ ní omori àmàbà náà yà ń bà báànyì omori wíwí anábọ̀ ní ní omori mẹ́tẹ́tẹ́ káyé ahẹ̀kẹ́ wá ọ̀bìnrin ní omori ní kẹ́ni ẹni ọ̀rẹ́ ọ̀hún ẹni sọ́tò tó mú yìí nabà muhammad sallallahu alaihi wasallam paisa kayo murini okay ya rab astahi an as'alahum hadha su'al o he anyon kono ho wasi usiri onona o mori o he anyen o he wasi usiri onona فكل الكائنات تشهد انك انت الواحد لا شريك لك abẹ́ títì lọ́nà nínú ẹnu kẹwọ́ mọ́rí ìkònyá gẹnẹgẹnẹ obìn ẹ̀yọ́ hìnì yóò wọ́n yẹ gbogbo wà slọ́tì ọ̀tọ́ mọ́rí ìndì abá níbi ẹni náà lẹ́tọ́ ọ̀tọ́ mọ́rí omuri tọ́ bẹ̀dẹ̀ lẹ́tọ́ra jọ ìrẹ́ ma ẹ̀ṣọ́ tọ́ bẹ̀dẹ̀ ìjẹ́ ìpamọ́ ọ̀bá bẹ̀dẹ̀ ọ̀bá bẹ̀dẹ̀ bá náà tẹ́ tọ́ bẹ̀dẹ̀ tọ́gbọ́n mi tọ́ra jọ ìrẹ́ ma ni dáná báyìí muhammadu sọ̀rọ̀ akọ sálà abẹ́ níbi ati mi baa ɔnigbɔdɔ kɛbi sɛ ɔni rɔdi ma kari ya mi ha kó rɔ kɛnɛ o tóbi yɛ ɔhó rɔ ɛnɛ rɛ malaka jibiri lɔ ma na ezi nɔ ɔhó rɔ baa malaka jibiri lɔ baa hɛrɛ ni nisama papapa ɛrɛ pɛrɛ wo o pɔ ɔbɛ bɛ pɛrɛ wo o pɔ ɔtɛnɛ wo pɔ na wahana esi dɛtɛl mu ịzọ ọfịs malaka jibrilu ya ọgọnọ sekretariat jibrilu ọ naghị ịzọ ịzọ ọfịs anị ya ịzọ ọjị ịzọ ọya otu ịzọ ọdị malaka jibrilu dọje asibati otu omori ni omori ya na-ahụ ịzọ sịrị otu omori na ni ọ mụtara bandiri sidratul muntahahu ọkamu ọ kwukwuru malaka ememere ah, ah. mere a na-abazi adị n'ebe ya n'ntomori ahịa ọnụ ore malaka jibiri n'ore kwukwure ntomori n'ore kwukwure ntomori ahịa ọnụ karịa jibiri iru akiri ma ama na ọ dịghị ihe ahụrụ ọrụ ahụ ọkụ inú màmú n'ọnụ sí malaka jibiri baka ya ntomori sallallahu alaihi wasallam يعز علي فراقك أو كتنا نقول ده وراء كل موبايلنا ولكن ماذا أفضل أما سنظمه إنك إذا تقدمت اخترقت وأنا إذا تقدمت اهترقت فهناك فرق بين الاختراق والاهتراق هناك اختراق وهناك اهتراق أترى أنا رأينا إيه مامين وايسا جوادي وزي وزي أنا ما أمزي توفي ها أنا يمكن يرى دوت الله أكبر أنا ما أمزي توفي ها أنا أنا جوادي إنك إذا تقدمت اخترقت إيه، وانت مري أوامي نوانا هارانو أي سوى ọjọọ wọn bẹ bẹ sọkọ bẹntu ìhìtàràkùtù ọdún jìbìrì lọ lọ ojú ẹwọ bọ nìyàwó bọ nàárẹ rà nọ bọ nàárẹ rà nọ. láti ọtọ mọ yìí ilé ìlànà ọmọ máa ọmọ tó mọ yìí tù á òsọdọ òrìmọ lọkẹ jìbìrì ebe esho e, ete nwunye ụfọdụ ntụmụrụ iba n'ọzọ e mere ya ahụ ọdị wee nye ntụ dị na-emebere ya ahịrị iri ahịrị usoro nye ọzọ ọhụrụ ahụ nye nwa ọhụrụ ahụ nwa kpụrụ N'otu ntomori nwunye. Ibe na anọ na anọ. Omuli oche teewu. Daa ka anyị ntomori n'ike. Asarọ m ya Habib ya Muhammad. Naanị. Asarọ m ya Habib ya Muhammad. E nwanne anyị nke amụta n'Omuhammad wee nwere. Wee nwere. So ntomori أنت مريكي سبحانك يا من لا تدرك الأبصار ولا تأوي الأقطار ولا يؤثر فيه الليل ولا النهار وهو الواهب القهار سبحانك سبحانك كل شيء قائم بك وكل شيء خاشع لك إذ كل عزيز إذ كل ذليل وغنى كل فقير وقوة كل ضعيف ومضجع كل مألوف من تكلم سمع نطقه ومن سكت علم سره ومن عاش فعليه رزقه ومن مات فإليه منقلبه لا تدركه الأبصار وهو يدرك الأبصار ولا تأويه الأقطار ولا يؤثر فيه الليل ولا النهار وهو الواهب القهار ìjọ mọ̀ ìmọ̀ níjọ́ bọ́kàwé èrè ni èwo ní nìṣàmẹ̀ ẹ̀ muhammad slọ́tì ọ̀tọ́ mọ̀ ìyìn ni lọ́tọ̀ òyì bá kàwé wọlé kàwé sọdọ̀ ha na ka sọdọ̀ ha na ọ̀yìn lé wọ̀ mọ̀lì yìí ọ̀yìn lé wọ̀ mọ̀lì yìí yọ mọ́ mọ́ ti dìrí kò làbẹ̀ sọ́ ẹ̀wọ̀ mọ̀lì ẹ̀wọ̀ mọ̀lì lé wọ̀ mọ̀lì kàkà ẹ̀yìn gòrí ẹ̀

irewo abdisama jẹsi jẹẹl wakullu shayin kọfi unnak abdisama da bili ya wawo islati oto mori ne izu kulli dalil ewa mori ewa bukata abara na ba betena ogena kulli faqir ewa bi ewa abono siye no wa kubbatu kulli kulli da'if

do tetɛm ɔsilɔtɔ tó wòle yi tinyɛ ɔmɛ nene. ilé nana nana do mori yi eti wuya do da ko tó mori yɛ ŋu do tó mori do tiri do tiri nɛ do tiri tó wuya o mori yi nɛ o bɛ wuli mo n'o mori sɔɔ ko. etu ẹ̀rọ àmì ìtúrẹ tó rẹ̀ òmòrí ọ ẹ̀rùn náà mórí wọ̀ ẹ̀rùn rẹ̀ ọmọ mọ́sàkà òmòrí jẹ mẹ́rẹ̀ òmòrí kàyẹ̀ pé òmòrí wọ̀lọ́kínú lórí ilẹ̀ ìjẹ̀bẹ́lẹ̀ فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه الجبل جعله دكا وخر موسى صائقا فلما أفاق قال تبت إليك وأنا أول المؤمنين قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين أمريكا أولي موسى أكويري ما كم شكبنا ويري أتبعي هذا هي دوية كوبي فلما تجلى ربه للجبل إجو مريتا نتوه ينفسطبا جعله دكا أسد ونصر جرجو وخر موسى صايقا بل موسى بوزانية أرى بل موسى مريتا نتوه ينفسطبا أطبا ومن ذين wọ́n ní kìtúwò yóò mọ̀ ní ọ̀sán àti ọ̀sán tọ́bà látàbọ̀ ní sẹ̀rù gúrgún ní wọ́n ní ìjọ́ àmì ìgbìmọ̀ ọ̀sán yẹtẹ̀lẹ̀ ekewere n'omuri ibe sikiri ntomuri ine a ekewere na omuri iso na n'enwa ine a ekewere na kana to sa sa baba baba ozo gurugu miko n'omuri onomuri tebe ntomuri n'enwa ine a slot na men ijo ntomuri mu ni netowe ijo ka ẹwà ẹkẹnọ ẹwà akẹnọ ní kókó yà wà ní. ọbì ní yẹn lórí ìhùkà ọmọ náà ẹ mi ka yẹ oṣù kò ní okú òmòrì yìí. ẹ̀ ọmọ máa kọ́ wà á káyọ̀ pọ̀ ní ẹ̀ nà ẹ̀ nù. lọ́tún tó òmòrì yìí. ní ẹ̀ náà aba kayo muri ka salamu alayka umuri wa salam allahumma anta salam wa minka salam wa ilayka yarja'u salam umuri wa bayhan ba wa na kayo muri ka assalamu alayka ko yi hoce wo ba man kayo muri on ko muri o ya ni o ya ni re ka e wo no muri re si le ha o wo no muri yo انتم ذكاء التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات ابوك بن بن امريون امريون ابايا ما تتي انو امريون ابايا ما ido muri otatu jamani chaka do muri abuhiyan

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله السلام علينا أين هو مريونا otu abaghị n'ori ite abụrụ ihe omori amama libiletere debe debe agwa ịza maani denu دون مريد كاي واشهد ان محمدا واشهد ان محمدا عبده ورسوله امري كنو مي بنك ولا محمد اري يا نوبي ندو وانفاني sai malaiku yan baka malaikan ne dan baka kai Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد إذا ما ممنا دي ملائكة مني دي أمسلات ينتو مريه دي موطا يكاي بو أولو مريه يتلفع بنا بتيوني lọ́tún tó mọ̀rí yìí ó kẹ́rọ̀ ni ibi màláka jìbìlù ọ̀rọ̀ wọn ọmọ ọ̀wọ́ wọn màláka jìbìlù náà mọ̀rí jùwà dọ́ka gómìnratin ìndàdàlà àríṣìmákì gómìnratin ó mọ̀rí kọ́nú kápẹ́ nẹ́nẹ́ yọ̀ ni ọ̀nà kápá ọmọdé ẹbù ọmọ kàákàrí ìlú tó mú ìlú ọjà àwọn àwọn ọjà àwọn ọmọ náà rẹ̀ rán mi àmìlù mọ́ sọ́dọ̀ mú ní kàí ní pàmìkàrí wọ̀ká náà ìndà gbókù wẹ̀tí ìndà dìlà àríṣì makiyin àwọn makiyin makiyin bí kù wẹ̀tí ìndà dìlà àríṣì makiyin ìtumọ̀ ní wọ̀nyọ́nyà ọmọ kẹtẹ́ nìyẹn mẹ́rin ọ̀bẹ̀

don to muri oro muri de man tin ko ya de ko muri ayo yo ini ko kare ayo yo e wo so ka ko ya mbo ka so wo ka ha no e nya na de ngo e nya na de ngo o to muri re ngo e nya na ngo ngo ko ru e nya na ngo ko de أنت النبي الهاشمي محمد صلى الله عليك في القرآن أنت الحبيب لآل دينك كلهم أنت الدليل لجنة الرضوان أنت الشفيع لمن عصى رب العلا يوم المعاد وموقف الخسران فلأذكرنك ما بقيت مؤمرا حتى الممات ولا يمل لساني فصلاة ربي ماجد ومهيمن فترى عليك تعاقب الملوان أنت النبي الهاشمي وابا النبي أنا هو في هاشمي ذا محمد صليناه عليك في القرآن امور الوفاء بنا ما ينبع بس الزوي بكا ما يتنرى ما ينبع بكا يتنى القرآن أنت الحبيب وولمي إيوه سني يا علي دينك كلهم يا ضرنيك كوفا فحكاو أنت الدليل لجنة الردوان أمولي إيوه إيوه أنت أمولي صلى الله عليه وسلم أمولي لجنة الردوان لما قلنا الجنة أمولي إنني هنا يتوى أنت الشفيع لمن أشى رب الأولى وأنت مري وأبا أبو إبانا أنا أبو إبان أذنك كي أريد مري أنا بابان إن كوي دنك يوم المعاد وموقف الخسران إن كوي دنك نك كي أريد أنا بابان مهينا أبا رو مري أحاي هون فلا أبقرنك ما بقيت مؤمرا حتى الممات ولا يمل لساني فلا أذكر أنك إيه وانتو ولي نما أسمى ويا نما أسمى يا أفورنا ما بقيت مؤمرا أنا أذلك ما أتوبي حتى البماء أفور ما شهتك ولا يمل لساني أما أفور عرامي إنو يبطلتي وانتو ولي إنا أسمى يا وانتو ولي فصلاة ربي ماجد ومهيمن فترى عليك تعقب الملواني أنا بومري إنو مري

تبا لمن يأبى اتباع طريقي يعفو لكربته هنا وكذا قد إن قيل لي أهم ذكاي من لا يشوكك في الورى إنش لأنه أفره فأقول إني عاشق لمحمد إذا ما أقولك ماذا محمد صلى الله عليه وسلم إنش لأنه هنا شمس الدهاء أنا في أينين تدل هدى onobitu yana izo zane barun na da onogoku elekaka aizana adama ibabini la khaira illa tattiba'i muhammadin enyo izona banya onyo akawuta to nto mori yoro ba doko no sa to nto mori ka bo e ba hụrụ hore em ozeyi eho enyo onye ya ehe ọgbọnị kekwe ya akwụkwọ n'ọzọ ọzọ ntọ nwere iyi ọdịrọrọ ahụrụ ya tabban liman ya bace ba ya to lakar bace na wakaza gadin oyibu oyibu ọrụ mmadụ na ya nwere mmiri umuri wa sai ko nan al imam al bukhari radiyallahu anhu ini sahihan on dire nyara ga kai anya ah, ne bobo nyara inu mo ntu omuri hi ana di islam won won tu omuri hi ona ga di islam dɔɔ yi ne ko taabol wahayi ɔ yi na naa kyɛre o to ono muri yi kyi yɛ tɛ yɛ o to muri yi wa bi ibaratin adak ɔ yi na naa alqur'an yɛ o to muri yi agbe kɔ yaa kyɛre sa agbe ka qur'an yɛ to yɛ tɛ to muri yi dɔɔ alkataba ɛnam the writers ɛna na akyɛre sɛ yɛsɛ ponto mu dɛ yɛ akyɛrɛ umar rabi allahu anhu ɔnyɛrɛ ɔde yɛ nɛwɛ ne nin ɔnyɛrɛ ɔde bɔ na de yɛ nɛwɛ ne nin dɛ yɛ akyɛrɛ ɛsɛ kyɛrɛ dɛ ne bare ma kaa yɛ onto mu yi ɛsɛ dɛ yi sɛ kaa yɛ wɔyɛ kyɛrɛ ama mɛ ni ɔne bɔbɔ ọ̀pọ̀ na àti fi ohun tó mú rí ọ̀yìn náà náà kẹrẹ ẹ̀ tẹ̀tẹ̀ láti ohun tó mú islam ọmọ hún islam lóbi etí zọrọ ọ̀dàhí wọ́n á na aka náà káàyà àdáníkà yìí ẹ̀yìn muhammad yẹ ya nso ma ọ chere ya ọ ma ọ ya serve na a secretary a ma chere wa ha yi nto omori ilé ọmọ yìí ní buhari ọ kí sọ́nà ọ chere ya muhammad kẹ́ náà yẹ omori ọṣọ àyẹ̀ká ni máa yẹ domori kɔfɔ wa mɛ domori dɔ wɛ lɔtɔ tó mori mi ɛɛ esu tɛrɛ muhammad ɔyɛ mi wáyé mi lomori eti yɛ tɛ yɔ domori dɔ wɛ dani baba ndan dɛ sɔ de nene eyi ne han debi kukuan kukuan ɔ ɔ tohu ne te ba yi ne te so. ètò ìsọ̀rọ̀ ìyọ́ òòrì jẹ́ tukwan ètò ìsọ̀tọ̀ ọ̀tọ̀ wọ́tẹ̀ ó lè rí tọ́ lẹ́kà ẹ̀rọ àkàkọ́ ọ̀bì muhammadu ọ̀rì sàádà náà razan ẹnẹ́bẹ̀ wú kọ́ ẹ̀ ẹnẹ́bẹ̀ wú kọ́ ẹ̀ jẹ́nẹ́n slọ́tọ̀ tó mọ̀ nínú dẹ́tìyẹ tẹ́tù dẹ́tìyẹ tẹ́tìn ẹ máa tọ́ kẹtọ́ mọ́ mọ́ ọ̀yà dẹ́tọ́ yín náà ẹ̀ẹ̀rẹ̀ ni denne kon ene handere le tukai ukwara ne ore iri so etis ore iri ni ba fe a dere tinya tachin dara ni ne wom wom huni enara to dere ma dere ni kon ene handere le tukai etis ba ya ya e wo korwo ro mẹ́kọ́ ọ̀rọ̀ náà wọ́n ti ní tèṣù ìjẹ́ ìkọ̀ ìké mẹ́tọ̀ dìrẹ̀ ma bí wọ́n wá bí wọ́n sọ ọmọ bí wọ́n sí ah, tó lọ́sọ̀ ẹ̀rẹ̀ àkọ́kọ́ ìrẹ̀ àyẹ̀ká ọ̀sọ́dọ̀ ẹ̀rọ kọ́rọ́ mọ́nà òkè ẹ̀rì sẹ́nẹ̀ òkèrè ohun tó múrí ẹ̀yìn sọ ẹ̀ ọ̀ láti ohun tó múrí yìí

di ma bịa pepere fe ka muhammad sallallahu alaihi wasallam orizire kwa mme nwete makka deni ni 10,000 soldiers ana nwa makka ihe ọna don tó mú dọ́ka dọ́ka nọ ika yìí makka nìka yìí òun náà ẹgbẹ́ omume yɛrɛ bi zi wuli kaaba awɔmɛtɔba abaa ɛni yɛ ɛtɔ nɔ ɔbɛmɛ yɛ mɛ bi yɛ kɔni n'esi kama gɛyi rɛ bɔbɔ nɔ ɔbɛmɛ yɛ mi ko nyɛma yi nan anyị yɛ ya ya ɔni n'esi kama ni jama islam ya ka dɔ ka. aba ka nwene ka aba je kama nwene ka emere ana jizirikarị ka aba ọ nọrọ anya ma ma na aka ọ ka afọ ha enyi ọnụ ka kiruo ọ nọrọ anya ma na aka dị ere otu nne kisa na ana amị ụgwọ banye n'ụwa na sahara ọkụ na-eme jizirikarị kaaba. aba amaghị ka anaba muhammad sallallahu alaihi wasallam ọ nọrọ ma na ebe a face to face ọnụ ọbẹ̀ bẹ̀ sọ so ọnụ àfọwọ́ bọ́nyá máa mọ́ ní ẹwọ́ lára ní kàábà lóun tó mú ní ọ̀rọ̀ àrẹ́wọ̀n ní kàábà òkú òmórí ní bẹ́ẹ̀ rẹ́wọ̀n ní kàábà dóòdó ìjẹsí kárí kàábà fi tààlì na wọ́n tàkbí àmà láàrín ilẹ̀ la ilaha illallah ana mana na dai ka bisa kai do ka ban amma ka ka Allahu akbar Allahu akbar Allahu akbar to dai ka ban fo dola da rai ne ka ban oro to muri oba dia lati ni ka ban ni don tó mú dọ́sí jẹ don tó mú dọ́kẹ̀ ọkọ̀ dọ́là sáyàwà káàó sáyàwà káàó fò dọ́là ká ayánwà náà káàyọ̀ nǹkan náà ọmọ ìka máa yóò gbórí yìí ọ̀nà ọmọ ìdíkìrì lọ́ọ̀ don

okijo nto muri na somo ho ne batani enyuru ne ni siria ni risu kita nko nto muri sallallahu alaihi wasallam nto muri anu me ya enwa ba no be do muri za ile kakaya ya na vile mawo yusuf ndo bahali okay ومما زادني تيها وجاء وكنت بأخمشي أطعوذ ثريا دخولي تحت قولك يا عبادي وأن طيرت أحمدني نبيا ومما زادني تيها وجاء إن سلمني تنعد غرغو لولو وكنت بأخمشي أطعوذ ثريا دخولي أما يا فتاة اتتوام أخمش ịzọghị ahụmahụ ọbịbịa ịhụ maka nye te imi peta hụ na-ese mebiri ahịa ee ohine ahụ sọlọtụ morin tinye sọlọtụ morin nwoke na ọsọ ehiri ụzọma naghị tụrụ ya ụzọma ọ bụ na-atọ ebe tete tee ya oríhoro nwa olólùhoro nwa iná ìka ní òmùrí kàkà yá ìbàdí máa hẹ́ ọ̀nọ́rẹ̀ ya ọmọrẹ̀ ìhoro wọn iná ní onye ọ̀nà wà á ń sọ ìyá ìta ahmadu ali nabiya ọ̀nìrí ọ̀ìmà nabi anábàá muhammad sallasala ọ̀nà mẹ́kọ̀ọ́ gba níbi àhánì ọ̀nà máa ń pa náà ọba gogorogo náà. slot your na fọdọ́là náà kan náà wọ́n tó mọ̀ ní òbí ní kúsí ìyá nìgbò ní ya máa ń láhùn ilmọ́gbò yóò bí wọ́wọ́ sọ sẹ̀tọ̀lọ́ yóò bí ọkùnlù bá kàṣà máa hùn bala abdẹ an kullelwara karama falaisa alayhi tun majunahun ninka takarrum wata ta dulwar rida an talilahul mun'imul fattahu ya ma na goyen mulgo yobi ma he wa muri ne ka kai ai ya na ta eh ya rabu wa wasu ha aduwe wa muri hi fito ro yo to me ga bu ya ko ro ro na wa na ga bu ya ko ya ido wa kullu dhaka samahu abana tikiyo de don su je yi wa no to me wa muri hi dhanba al-abdi an kullu إذا مرنا يا ويكوش تيا بابا نظام كرما فليس عليه ثم جناه جناه جزاء سمباني أولي جزاء زهور نو ومري أبدا منوي دهني أو كتم كتوريا والله وأنا جيبي يا منك التكرم والتفضل والرضا أنت الإله المنعم الفتاح إن هو مريا هنا هنا التكرم أيضا بنيابة أيضا بيضا أه، والرضا أرين نتبع أنت الإله المنعم الفتاح ومن إيه إيه يتمر زكاة يا ظما إمام الزكاة يا ظما نمو يتمر زكاة يوم الزكاة يا تاي كنا منا هرمي آمين آمين أنا بقى محمد صلى الله عليه وسلم أنا ريان يعني ميانا أنا مريم يجري هنا a shaitan lahi iblis ọmọ kayo muri ni cetan kai wa izzatika wa jalali e banya wa ni tibelu la ma damat arwahuhum fi abdani ni ye buwa ija ni ga adam ni ye ana ji ni kai ate to wai ni na ne wa ke jojo ne toro mu wa izzati wa jalali e لأغفرن لهم ما داموا يستكبرونني يرى جيبي وعلى جيبك يا أخوي جيبي نظام جزم ماني دي بشي استكبار ماني إيسي طايم بو ملكم ليو سجيبي دا سمائي دائم أستكبر الله من عبد أستكبر الله من عين نظرت بها إلى القبيل فكانت مبتدا نكبي أستغفر الله من ذنب خلوت به في الليل منفردا أو غير منفرد أستغفر الله من رزق بلغت به إلى معاش الإله الواحد الصمد أستغفر الله من علم أردت به دنيا ولم أكن في خير بمجتهد أستغفر الله مما قلت في غضب وفي رضا ثم في مره وفي هرب أستغفر الله غفار الذنوب لما أسلفت معتمدا أو غير معتمد أستغفر الله جوي أستغفر الله ملا الأرض مذ خلقت وضيفها ثم ضيف الضيف والعدد أستغفر الله من كل الذنوب فقط ابلغ ذنوبي إذا هذا جسدي أستغفر الله لي فالخلق مدخلك مع الجبال وما فيها من العدد أستغفر الله أعداد البيار وما فيها من الخلق من يوم إلى العدد أستغفر الله عدد الطير ما سجع على الغصون وما صاحب على سندي أستغفر الله بيتي داد الزبواب على الأرضين أو ما مشت فيها على المدد أستر الله في باب الخواطر والأفكار في الأمر باب الدار والأمد